ń ṣe tiktok tó máa ń ṣe kinní ní kinní àwọn ẹlòmíì máa ń sọ̀rọ̀ kinní wọn tó bá ń gbélé àràbò tàbí family ẹ lè rí family àràbò kan kẹ́ ẹ má bá ọmọ àwọn ọmọ àkàndá yẹn ń bẹ̀ is like lójú tèmi ìkanṣo ni wọ́n múlẹ̀ instead kí gbogbo tani kí family fi táníkà wọ́n dẹ̀ máa tọ́jú ẹ̀ ẹ̀ dẹ̀ rí pé àwọn ní nàìjíríà wa náà àwọn iṣẹ́ iṣẹ́ ìṣògùn owó mi wà bẹ́ẹ̀ tó jẹ́ pé ẹ̀rí ẹlòmíì àkàn bí ayínú fámìlì àrèdì kan máa wà bẹ́ẹ̀ tó ti yẹ yín irú ẹ̀ náà wà lọ́dọ̀ àwọn àràbò náà. ẹ̀ló àwọn pípù yìí ẹ ká gbàgbé lóòótọ́ nígbà tí Gaddafi tó sì wà láyé ó máa ń fún wọn lówó ó ń ṣe dáadáa fún wọn ká gbà pé ìjọba wọn ń try fún wọn ẹ ló sà the way tàwọn aráàbí yìí fi máa ń kọ́lé tẹ́ ẹ bá wà ń bẹ̀ tẹ́ ẹ bá rí i ah, béèyàn ò fẹ́ ṣẹ́ṣó gan á wò kí bo ni owó yẹn ti wá. béèyàn ò bá fẹ́ ṣẹ́ṣó èèyàn á béèrè pé ibo ni owó yìí ibo ló ti wá. tó jẹ́ pé ṣé ẹ rí tó bá sọ pé wọ́n ṣiṣẹ́ ṣọ́ọ̀ṣì fún ẹ ìlànà ti àwọn kírísítẹ́nì ẹ ti àwọn júù bí nǹkan kan òun ni wọ́n lò tí wọ́n bá ní wọ́n ṣiṣẹ́ àáfàá fún ẹ ìlànà ti mùsùlùmí ìlànà ìbílẹ̀ wọn nìyẹn wọ́n ní wọ́n ka àyà àyà most of àyà tó ń kà yìí ẹ̀yin morúkọ àwọn àǹjọ̀nú tó wà nú ẹ̀ ni ó dàbí ọfọ tiwa náà ni so wọ́n wá sọ nǹkan gbogbo nǹkan wá ló bàjẹ́ gbogbo nǹkan wa òun ni wọ́n ṣe kíni òun ni wọ́n ń bàjẹ́ fún wa kò ní lè jọjú lójú wa tẹ bá rí èèyàn kan sì tó bá ń pọfọ̀ Ah, àánú ti ń pọfọ ó ti ń pọfọ ṣùgbọ́n tó bá wá rí ẹnìkan tó wá ń káyà tó ń káyà níwà ọ̀fọ̀ tẹ́lómi ń pa ó lè jẹ́ pé bí àbí ọ̀fọ̀ eré ni bẹ́ẹ̀ náà ni kinní ṣe wà tí ìbá ń ṣe bẹ́ẹ̀ ni kò yẹ kí tàbátì àdá kó wà nínú Quran bí ọ̀fọ̀ rẹ bó ṣe wà nínú ilẹ̀ wa náà ni ọ̀fọ̀ ibi wà fẹ́ni tó bá jẹ́ pé bí ẹni tó bá ń ṣe ibi síyàn bó ṣe wà nínú Quran nìyẹn tẹ́ bá wọnú Bíbélì náà ó wà bẹ́ẹ̀ tẹ́ ẹ bá wọnú bíbélì náà ó wà bẹ́ẹ̀ so èmi wá ń béèrè lọ́wọ́ àwọn tó bá jẹ́ bí ọ̀jọ̀gbọ́n wípé kí ni ìdí torí èmi tún rí i lánàá nígbà tí mo rí àràbù tó bímọ lẹ́sẹ̀kẹsẹ̀ ó dẹ̀ sọ ọmọ ẹ̀ lórúkọ lẹ́sẹ̀ ní hospital tẹ́jẹ̀ tí kúrò lára ẹ̀ ló sọ ọmọ lórúkọ fún ara ẹ̀ kò pé èèyàn kankan so kí ni ìdí táwọn àáfàá yìí tí wọ́n fi ń jẹ́ pé ìjọ kẹjọ lọ́wọ́n choose ní nàìjíríà àwọn ti nàìjíríà wa kí ni ìdí tó jẹ́ pé ti pásítọ̀ in fact kí ni ìdí tó jẹ́ pé àwọn àwọn tó rí àbáláyé wa because èmi ò béèrè yẹn ó ṣeéṣe kí n ṣèwádìí yẹn ìyẹn yìí sì fún mi láti ṣèwádìí. ní pé ìjọ kẹjọ ni wọ́n choose ní nàìjíríà ìjọ kẹjọ àwọn eléyìí ẹ sọ wípé kinní kan aráàmù ni aráàmù ni gbogbo nǹkan tẹ̀yìn ń claim pé aráàmù ni ní nàìjíríà yẹn ẹ kó pé ẹ sọ wípé àwọn kọ́sọmọ lórúkọ níjọ́ kẹjọ yẹn aráàmù ni torí aráàmù yẹn sọ wípé kò sí tó jọ bẹ́ẹ̀ nínú ìsìláàmù ó ní kò sí tó jọ bẹ́ẹ̀ nínú ìsìláàmù nípa ìjọ́ tẹ́ bá ti bímọ yín tó ti dáyé ìjọ yẹn náà ló ti máa gbórúkọ ló máa fi pè tá a bá dẹ̀ rí sìn sí lóòótọ́ ṣé ìyá bébì ìyá bébì náà ló máa pè di kẹjọ but ìgbà tó bá ti bí tó ti kú ònú kinní kan ah ọ ti bímọ ọkùnrin ní àbóbìnrin ọkùnrin ah kí lorúkọ ẹ oyin Akimu ni Faruk ni kíni ó ti gborúkọ lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ sí fi pè ibo ni àwọn títí wá lọ ti rí jọkẹjọ ibo ni àwọn tiwa ni wọ́n ti rí jọkẹjọ none of them can follow Sunnah Nabi if they do so wọ́n máa ní problem. ah in fact pẹ̀lú gbogbo àwọn nǹkan Ànábì náà tó ń kà ṣe rí ẹ má kémi tàn yín Ànábì Ànábì gbogbo èèyàn ló ní special kinní but ibi yìí gan ó jẹ́ kí àwa náà lè mọ orú èèyàn tí Ànábì jẹ́ because ìran Ànábì ìran Ànábì àwọn Arab onínú líle ni wọ́n ṣó ti yé yín ló fi jẹ́ pé kí ànábì jagun onínú líle òun ni wọ́n kíní yẹn ṣì ń ṣe àràbùdọ̀la. ṣó ti yé ìgboro ti wá dàrú ìgboro ti dàrú kí ló dàgbòrò rú mo báǹkì mú kí yín bọ́dà mi ṣó ti yé kíní yẹn sì máa ń ṣe àwọn àràbùdò ni ọ bìlífù wípé nǹkan tí wọ́n bá ń ṣe tó ní ìwọlá bí kó máa kóṣẹ́ mẹ́wàá ṣe kó máa ṣe ọ bìlífù bó ti rẹ̀ á sì máa kó fún ẹ náà lọ ni a máa ṣótiyé ọ bìlífù pé bí nǹkan bí ogún bí ogún what we are seeing online is so terrible what we are seeing online new. No èmi ò ní ṣù pẹ̀lú mi ò ní ṣe pẹ̀lú yẹn because platform ń bíbà yìí èmi tèmi bá máa dá sí máa dá sí normal ni èmi ò ní dá sí ní àwọn bí àwọn alábòsí ṣe ń dá sí yẹn èmi ò ní dá sí so ẹ jẹ́ ká gbé yẹn kúrò lórí platform tèmi bá máa dá sí mi máa dá sí ni mi ò dẹ̀ ní kí ẹ nǹkan tó máa so ẹ má jẹ́ ká kú comment yẹn ṣé ti ẹyin brother mi o mo lè dá sí nísìnyí kó má tẹ̀yìn gan tẹ́ ẹ gbé wa tẹ́ ẹ tẹ́ kọ́mẹ̀ntì ẹ̀ mo lè dá sí kó má tẹ́yìn lọ́rùn so ẹ má kúkú kọ́mẹ̀ntì nǹkan yẹn because èmi ò ní fẹ́ fi àbòsí ṣe ṣe sí eyín ẹ jẹ́ ká gbàgbé ẹ̀ so ẹ jẹ́ ká gbàgbé sáìdì tẹ̀sán yẹn same here in Europe same here in Europe the first your baby is out they will put his or her in in their hand like a tag. Eh, more grace. No. No, you're saying your opinion. No, don't put on here. Don't put on here. ẹ hàn pé eh, àwọn èèyàn ló máa pe adégún náà lẹ́tún máa ní adéògùn mọ́ so ẹ̀yin lẹ́ máa ní pé kọ́ sọ ẹ̀yin náà lẹ́tún ní fẹ́ gbà ẹ má yẹ ká sọ bank. ẹ jẹ́ kí n sọ eh, tí mò ń treat lórí kínní ẹjọ́ tí ó ti yẹ okay why why are we spending much on. ẹhẹ́n ìyẹn ìyẹn náà èmi ò wá mọ̀dí ìyẹn mi ìwà mọ̀dí tán yẹ pé wọ́n in fact tẹ́ bá rí a ní ìjọ mo ti rí mo ti rí rolex rí nínú kinira rolex rolex original mo ti rí rí nínú chair ó jábọ́ sínú chair mo ti rí rí nínú kinní ìjọ kan tí mo ṣe kinní náà mo rí góòdì náà ṣe bí mo dà kí mo sọ́lọ́n láì gbà ẹ̀nà tí mo lọ tà etí yẹ́rìn gétí kan tí mo lọ tà góòdì sliver ń bí báyìí ó yà yẹyẹ tó bá dẹ̀ ọ̀wọ́n o gbọ́dọ̀ bá ọmọ wọn nífẹ̀ẹ́ jìn o gbọ́dọ̀ bá ọmọ wọn nífẹ̀ẹ́ jìn but now ó dà pé ojú wọn náà ti là because ọmọ tí wọn bá bá ń fẹ́ jìn wọ́n máa gba nǹkan wọn padà á gba gbogbo nǹkan tó bá torí gbogbo nǹkan fálù fẹ́jìn tó níyẹn ẹ mọ̀ pé àwa náà ṣe nígbà kan ẹ mọ̀ pé àwa náà a ṣe nígbà kan nígbà tá a ṣì ní tí nǹkan wa sì ṣe kíní tán àwọn ọmọ mi wa tó yẹ pé wọ́n máa ń wọ yẹ̀rì tó máa ṣe kíní tó máa yẹ kó wọ́n máa bàbà lé tó yẹ pé wọ́n máa di ọ́n pè nǹkan kan ní bẹ̀m̀bẹ̀ ọ̀lẹ. sista Yétúndé ẹ sista Yétúndé Máyọ̀mí ẹ here here in us na hospital dem dey give dem name to eh ah thank you because ó láyé mi lánàá wípé hospital wọ́n ń wẹ ọmọ wọ́n ń wẹ ẹ̀jẹ̀ kúrò lára ẹ̀ lòun dé ló ti sọ lórúkọ. ni wọ́n ti sọ lórúkọ. so bí àwọn títí wa bó ṣe di òun lèmi ṣe òun mo ṣe ń wò ó pé ok a lè fi ọ̀rọ̀ yìí a lè fi ṣe a lè fi ṣe kinní ká fi fi bóyá nǹkan tí ò yé wa látọjọ́ tó ti pẹ́ a lè tún fi tọ̀mọ́lẹ̀ sójú ara wa a lè fi tọ̀mọ́lẹ̀ sójú ara wa in fact ìgbà tí ìgbà tẹ́mi ti mọ nǹkan yẹn ó ti pẹ́ you can you can go home and do ceremony if you want. Eh, but even gan wele ìgàn tún sọ pé ọ̀nà òun ṣe eh, ceremony rárá bóyá àwọn kan wá kí wọ́n lé bíi pé bóyá mo wà bí mo ṣe wà léyìí bó ṣe máa ṣe nìyẹn ọ̀hún ṣe bí wọ́n bímọ ìyí tó ń ṣe jù tó ń ṣe tèmi rí tó ń ṣe òun ni wedding even gan wọn ń ṣòkù. ẹ rí i pé àwọn páàtì kan náà wà nínú àwọn àfáà ní Nàìjíríà wọn ò ń ṣe ìkómọ tẹ bá wò wọn àwọn páàtì kan náà wà ní Nigeria, yẹn wọn ń ṣòkù ẹ̀rí pé wọ́n bíi tẹ̀blíkì kan wà tó máa ń ṣòkù àwọn yẹn wọ́n pínra wọn ní nàìjíríà yẹn ni èmi ò mọ bó ṣe wá bí ẹ̀sìn ànábì ṣe wá pín Bobby J mú kí brọ́dà mi eléyìí wọ́n máa ra lip kíní oyin eh, milk a lot of things need to change in Africa wọ́n ti da orí wa especially ṣe rí ṣe rí ti eh, mùsùlùmí ṣe mọ̀ Mohbad ṣe mọ̀ wípé kò ń ṣe ẹ̀sìn mùsùlùmí àti kírísítẹ̀nì nìkan ṣo ló wàṣà ṣé ẹ mọ̀ pé kò ń ṣe ẹ̀sìn mùsùlùmí àti christian nìkan ló wà. tá a bá wo àwọn ẹ̀sìn tó wà nàìjíríà ó lé ní ó lé afẹ́ lé ní one thousand ẹ̀ẹ́dì tó wà lágbàáyé jàre afẹ́ lé ní thousands. àwọn tó ń rèn àwọn tó ń rèn ohun la lè pè ní ohun la lè pè ní ìṣẹ̀ṣe christian eh, mùsùlùmí <laughs> google it we have four thousand five hundred religion in the world ṣẹ́tìrì like my son at the hospital we we don dey call him by his name. but bí àwọn àwọn àfa wa bóyá tá a bá lè rí nínú àwọn tó bá wà ní tó bá bóyá wọ́n borí péjì wa kọjá wọ́n lè fún wa ní ìdánilẹ́kọ̀ọ́ lórí ẹ̀ because èmi lè sọ wípé èmi lè sọ wípé ẹ̀sìn àbáláyé wa ni wọ́n mú mọ́ inú kíní Islam yẹn because tá a bá béèrè wípé kí lìdí tí wọ́n fi ń sọmọ lórúkọ ní ìjọ kẹjọ ṣọtíye because ó wà nínú kíní eh, ẹ̀wọ̀ orin tó ṣùpá kan gbà kan bóyá àwọn tí ò bá tiẹ̀ sí mọ̀ ìjọ kẹjọ ló máa ń sọmọ lórúkọ tá a bá béèrè lọ́wọ́ wọn bàbá wa àwọn àwọn forefathers tiwa tá a bá béèrè lọ́wọ́ wọn wọ́n á sọ ìdí tí wọ́n fi ń sọ ọmọ lórúkọ ní ìjọ kẹjọ now kíní yẹn lọ́wọ́ ẹ̀sìn méjèèjì tó ń lò ẹ̀sìn méjèèjì yẹn nǹkan yẹn lọ́wọ́ ń lò ẹ dẹ̀ mọ̀ gbogbo nǹkan láyé yìí tá a bá fẹ́ wò wípé ká máa pé agọ́ṣìbù náà dé gbogbo bẹ̀yẹ ni ẹ wo ìgbà tí wọ́n ń ṣe òwò ẹrú òyìnbó wọ́n á kó mírọ̀ wá á fi gba odindi èèyàn ó lè jẹ́ pé bí èèyàn bíi tátì lọ máa fi mú lọ torí àní kìíní yẹn irú ẹ̀ náà ni irú àwọn eléyìí irú ẹ̀ náà ni irú nǹkan tó ń fi àwọn nǹkan yẹn wọ́n fi ń ṣe pàṣípààrọ̀ fún wa ẹ wo àwọn mùsùlùmí yìí tó wà nàìjíríà ó ní owó tó ń gbà lọ́wọ́ wọn sáúdí ẹ̀sìn tí èèyàn bá fẹ́ ṣe kò nídìí pé ẹ máa lọ ṣẹ̀ṣẹ̀ máa lọ kó sí àwọn èèyàn kọ́kọ́ nú á ṣe wílíńlì ni ó ní ohun tó ń lọ gbà lọ́wọ́ wọn sáúdí tó ń fún àwọn kan lówó nú wọn lórí pàǹṣẹ ẹ̀sìn ẹ ẹ wo ohun tó ṣe fún olúwo ó débẹ̀ ó ṣe orílẹ̀ ó ṣe kínní ṣùgbọ́n orí àpèrè tó jẹ èmi dẹ̀ mọ̀dí tó yí bàbá olúwo tó ṣe ń ṣe bẹ́ẹ̀ yẹn okay population in the is the reason why we are always claiming supremacy supremacy on each other. As you can see, people we have started migrating to Ìṣẹ̀ṣe when the time comes we wọ́n tún máa tún bàjẹ́ hmm, tótọ́ ni tótọ́ ni ẹ rí i pé wọ́n ti àwọn èèyàn ti ń padà sí orí ọ̀rọ̀ Ìṣẹ̀ṣe wọ́n ti ń padà sórí ọ̀rọ̀ Ìṣẹ̀ṣe tótọ́ ni o Ìṣẹ̀ṣe ti ń ìṣẹ̀ṣe ti ń gbayé padà ẹ rí i pé àwọn oníṣẹ̀ṣe ń sìn wọ́n ti ń takú àwọn tẹ́yìn bá dé tiktok oníṣẹ̀ṣe àti ní last week oníṣẹ̀ṣe àti àwọn àwọn tẹ̀blíkì yẹn wọ́n máa jẹ àkáǹtì ara wọn tó ń jẹ àkáǹtì ara wọn tó ń rìpọ́tù àkáǹtì ara wọn àwọn oníṣẹ̀ṣe ẹ̀ ń bu mí lò díẹ̀ sí ìyẹn wáyé tó le ìyẹn wáyé tó le. Ah, ọ̀bọ̀ yìí èmi pé ok ok marriage ẹ kí n ka comment yìí. marriage in Arab country are for family wife, husband, and some few friends. Bẹ́ẹ̀ ni, bá ń ṣe nìyẹn. Ẹ dẹ̀ wo ń cheri yìí o, nǹkan táwa kà, ṣe rí Arab, iru iru irú ká ní àbúrò mi. irú àbúrò dádì mi tó bá bímọ èmi mo lè fẹ́ ọmọ àbúrò dádì mi ṣé mọ̀ pé ní ilẹ̀ Yorùbá tàbú la pè ṣé mọ̀ pé tàbú la pè bí wọ́n ṣe ń ṣe nílẹ̀ Arabu nìyẹn o family to family family to family òun ni wọ́n máa ń ṣe kíni òun ni wọ́n máa ń fẹ́ra wọn ẹ wá wo bí kíní yẹn ṣe máa ń wá easy fún wọn tó fi jẹ́ kí wọ́n wọ́n hard láti láti kọ́ńkà tí ìjà bá dé because wọ́n máa ń kọ́lé gbé ara wọn ni wọ́n ń jealous wọ́n eh, wọ́n jẹ́ serious wọ́n jẹ́ seriously ni kọ́ máa come wọn lè kọ́ wọn lè dìde kan wọ́n ah, jẹ́ àkáǹtì ara wọn gan ní TikTok kíní lágbájì Kini alimiski ibelai àkáǹtì tiktok yẹ mọ́mì mọ́mì mi happy jumat mọ́mì mi àkáǹtì babalágége kíní àwọn oníṣẹ̀ṣe yẹn wọ́n máa jẹ àkáǹtì gan wọ́n jẹ àkáǹtì kọ́sì kan mari ẹ òun kọ́sìn kọ́sìn ló mari kọ́sìn ní arab country kọ́sìn ló máa mari kọ́sìn ṣé wá rí ìwé ìbọn ṣe ń ṣe ṣìnà tiwọn ó ní agbára ibi tí ibi tí mo ti fẹ́ sọ fún yín tí wọ́n ti máa ń lo kínní ẹ̀ha yẹn òun nìyẹn gbogbo ohun táwọn ṣe ló ní purpose ṣe rí ẹ̀yà tó máa fi ń bojú yẹn wọ́n fi ń pa beauty ni because ṣe lóbìnrin wọn is like pé ká pè nǹkan ní kò mọ́kọ̀ is like pé ká pè nǹkan ní kò mọ́kọ̀ òun ni bí obìnrin wọn tó ti yé yín so ìwọ ọkùnrin ò ní rí kó wò kó fáì o máa wá ṣe kíni o máa wá máa wò ó pé tó bá ti ń wo obìnrin wọn níbi báyìí wọ́n ń pààyàn ṣeré tó bá wo obìnrin láwòjú à ń tó máa ń dájà wọ́n níbi àbí bíi èmi ni bí àbí bí àbí èmi ni two thousand yẹn two thousand twenty ten twenty ten wọ twenty wọ twenty sixteen owó obìnrin òun ló ló ló ló fi ń para wọn jù òun ló fi ń para wọn jù tó bá dẹ̀ fẹ́ ṣe ṣìnà nọ́mbà lásán lọ́mọ ọtí mo bọ́ ṣe ń há nọ́mbà sórí ó lè pe sítẹ́mí ẹ́ àṣírín kíníkan kíníkan ó ti pè é ó ti há sórí nìyẹn ọkùnrin yẹn tó bá ti ń wò kò sí pé bí a tó skin o but tó bá ní interest á hà sórí á dẹ̀ há iye ní whatsapp á dẹ̀ bẹ̀rẹ̀ sí ju ìdí síra wọn. sotiye ẹ wo system ah kìnìún yìí ó bẹ̀lẹ̀ lẹ́nu custard hmm, ẹ wá jẹun custard ni mo mọ̀. ṣó ti yé wa ẹ wo ọ̀dọ́ títí wa ń sìn ọ̀dọ́ títí wa àwọn ò ní gbà kọ́mọ àbúrò kó fẹ́ ọmọ ẹ̀gbọ́n tàbí inú family because Yorùbá ní nǹkan tó ń pè ní culture àwọn Arab ní nǹkan tó ń ṣe ní culture culture Arabu ẹ eh, Arabu lẹ wá gbé sílẹ̀ kínní ẹ wá fẹ́ máa spread yẹ̀ ẹ tún wá ń gàgbà ẹ bóyá àràbù ṣe ń ṣe nìyẹn o nílùú yìí o gbọ́dọ̀ bóòdì kó sọ pé christian nìyẹn o tó bẹ́ẹ̀. informal James mo kí yín mọ́mí yẹn kàrọ́ mà. study study show in America that if those cohabiting cohabiting happen in family is a cause of that common Down syndrome in children it's not advisable for family to be doing that. Ah, àwọn eléyìí ń ṣe bẹ́ẹ̀ níbí báyìí àwọn eléyìí ń ṣe bẹ́ẹ̀ níbí báyìí alága eh, mutundant more grace ṣòtí yẹn àwọn eléyìí wọ́n ṣe bẹ́ẹ̀ níbí báyìí tí nǹkan kan ò dẹ̀ ní ṣẹlẹ̀ wàláì ó ní fíìmù kan tí mo wò ní. Ni tí mo tẹ́ bá fẹ́ wo ìṣe àràbù ìṣe àràbù bí wọ́n ṣe dáa tó bó tẹ̀ sí lè jẹ́ pé nínú fíìmù yẹn wọ́n tún wọ́n tún hide àwọn díẹ̀ ṣó ti yé yín fíìmù yẹn tí n bá máa béèrè lọ́wọ́ ọ̀rẹ́ mi because Netflix mi ó ti ní problem Netflix mi ti ní problem but ọ̀rẹ́ mi kan ló fún mi ní fíìmù yẹn kí n lọ kí n lọ wò ẹ lọ ẹ wá ẹ wá ẹ wá fi sí eh, subtitle in English zisin ni o ẹ lè má lè wò tán but ẹ rí i bí wọ́n ṣe ń para wọn life bó ṣe ń ṣe life gangan bí wọ́n ṣe in fact ẹni yẹn bó ṣe ẹni tó jẹ́ bí actor nínú kinní yẹn bí wọ́n ṣe ń dìtẹ̀ bí wọ́n ṣe ń ṣe ẹ̀rí. ẹ má kí n tọ̀ yín ń ṣe oògùn Arab ń ṣe oògùn ọ̀hún ọ̀hún bó ṣe wà ní láàrin ìra wọn ọ̀hún tán wọn jẹ́ ọ̀hún ṣe oògùn wáìtàn àwọn àfa Nàìjíríà yẹn wá fi sọ wípé ẹ gbọ́dọ̀ ṣoògùn yes it's taboo in our land ọmọ sọ fún wa pé kinní yẹn ẹ gbọ́dọ̀ ṣe oògùn kinní kan kinní kan tó tí kinní bá dé ṣé babalágbàjì yẹn ẹ sọ fún mi pé wọ́n á yìnbọn fún babalágbàjì yẹn á wọlé ẹ fẹ́ sọ fún mi ẹ yaasin kò wo má gùn meanwhile nígbà tí mo kọ́kọ́ dé ibì kan wà tá a ti rí gbàlẹ̀ eégún mo sọ fún yín àwọn tó bá wà ń bí ìbá yìí gan ní àwọn bòmí wọn á máa rí tán máa ń gbé ẹbọ ẹbọ ẹlẹ́yin ẹbọ in fact wọ́n ní àwọn kíní àtùpà olójú méje ẹ̀mọ kíní àwọn àtùpà àwọn fìtílà yẹn olójú méje olójú mẹ́ta ó wà olójú mẹ́rìndínlógún ó wà kí lè wọ́n sọ fún wa tẹ́ fi máa sọ fún wa wípé kíní tà ń ṣe yẹn ìṣẹ̀ṣe tà ń ṣe yẹn kò ṣe kíkíní kan tẹ́ bá wo nínú ìṣẹ̀ṣe àwọn tí wọ́n ṣẹ́ ifá pẹ̀lú àwọn tí wọ́n lọ sí mẹ́kà ìyàtọ̀ nǹkan kan díẹ̀ ló wà láàrin wọn tẹ́ bá wo bọ́ ṣe ń ṣe tó bá pa kájà á fárí fún wọn á ṣe kíní kan ohun tó ń lọ ṣe ń bẹ̀ kò yàtọ̀ díẹ̀ ni ẹ má jẹ́ ká tọ́ ara wa before Bible and Quran istabu kí ọkùnrin máa do ọkùnrin kí obìnrin máa do bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. ẹ àmọ̀kẹ́ adémukín ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nílẹ̀ wa tó o bá kó iṣu sílẹ̀ tó ilé ló máa wà tó ti tó ti tó lé bíi ṣọ́ọ̀bù lẹ́bẹ̀ẹ́ ojú ọ̀nà lọ́nà oko ẹni tó bá fẹ́ rà á fowó síbẹ̀ á kó èyí tó máa kó kò sólè. nísìnyí ìṣẹ̀ṣe dé àbí àwọn ẹ̀sìn ń dé kíní kan dé tó yẹ kó yẹ pé kíní gbogbo ẹ̀ ń dojúrú ni gbogbo ẹ̀ ó ń da ojúrú sí ni kò lọ déédéé ẹ ṣe fẹ́ sọ fún mi wípé gbogbo tí wọ́n gbogbo ìta ń ṣe ní nàìjíríà tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn bí a ṣe ń ṣe ọlọ́run ń gbàdúrà wa ni ọlọ́run ń gbàdúrà wa àwọn ẹ̀sìn tó wá wà nàìjíríà sí ẹ̀sìn tó sọ pé nífẹ̀ẹ́ jù àti kìíní àti kejì nísìnyí one thousand something mi láti ìgbà tí mo ti dáyé mi rò pé epo láti bàtọ́ ti bí mi ti mo ti kí n tó gbọ́njú epo wọ́ mi rò ṣó tó hundred naira rí ni tele gan kí ló fẹ́ sun débẹ̀. ẹ ṣó tó hundred naira tele ni ṣé kò ń ṣe ibi tá a to tó to to to to kíní kini si òun ni forty eight naira eh, forty eight naira láyé eh, yàrá dúrà time bi nǹkan kan. Ọmọwùmí tó sọ̀tún sàn <laughs> láti Tinubu kọ sàn ẹ̀sìn tọ́lọ́run wá nífẹ̀ẹ́ ẹ̀yin náà a máa náà ń fúnyàn lówó sponsor owó tẹ́ ká máa fi ṣe nǹkan wọn ṣẹ́rí kínní yẹn ó dàbí à lọ sí mẹ́kà yẹn ó dàbí ká máa lọ sọ́pà lọ sí igbó oníṣàbí. but now you can't even leave a pack of needles. <laughs> outside <laughs> nowadays even gan lẹ́nu náà yàrá yìí iyì tó wà ní yàrá yìí tẹ̀ tilẹ̀kùn mọ́rí gan <laughs> tọ́wọ́n ọmọ ó bè bá dé <laughs> ẹ́ ẹ má ẹ̀ka máa tanra wa jẹ à ń lọ sí ìjìra kinní kan à ń lọ ṣe kinní kan ìsìára à ń lọ ṣe kinní kan kinní kan ọ ń fi orúkọ tó dùn tó dùn tó dùn gbọ́ létí wọ́n fi ń dọ́gbọ́n ṣe kinní kan fi jẹ́ kó dùn létí wa. ẹ ẹ ẹ wo ẹ wo tẹ́ bá ń wo kíní kíní tí wọ́n kọ́ káàbá tí wọ́n kọ́ kíní sí yíká yẹn ẹ máa lọ́wọ́ ibi kan tó máa ń fọwọ́ nù lójú tó máa ń sọ pé kíní kan bí àṣẹ ibi àṣẹ ṣọlọ́run ló dìde ìsọ̀kalẹ̀ ṣé bọ́lọ́run ṣe ṣe yẹn náà kọ́ ló ṣe ṣe nǹkan tó ń fa wa náà ni ọdẹ mú tọ̀dọ̀ sí tiwa wọ́n ń fi ẹnu wọ́n fi ń bàjẹ́ wọ́n ń fi ẹnu wọ́n fi ń bàjẹ́ àbí tó bá yẹ pé ibẹ̀ ilé àṣẹ kan ilé àṣẹ kan bó ṣe ń sọ kò yẹ kí àwọn aláàjì tó ń lọ síbẹ̀ kọ́ dé kọ́ tó wá bọ́ sí ìdí bíà. ẹ kó bí almost bí eight million ten million ẹ fi lọ mẹ́kà. ẹ tún sì dé ẹ tún sì máa ṣe the same thing no be juju be that. ọlọ́run in fact kó o kúkú gba kínní lọ London America, lọ lọ bímọ síbẹ̀ ó sàn jù lọ ẹni tí ò tí nówó because mentality tí wọ́n ti fi sí tó ti ń fi sí wa lórí ni mentality tí wọ́n ti ń fi sí wa lórí ni mentality yẹn kù díẹ̀ káàtó ìyẹn ò ní pé ká má ṣe ẹ̀sìn tó bá ń wà ìyẹn ò ní kí a má ṣe ẹ̀sìn tó bá wù wá ṣùgbọ́n kàkà ká ṣe yẹn àwọn nǹkan tí ò yẹ ká ṣe là ń wá kiri in fact tẹ́ ẹ bá wo àwọn àwọn arúgbó wọn arúgbó àràbù tẹ́ ẹ bá pàdé wọn bẹ́ẹ̀ ni àǹtí mi ẹ̀rí àjẹun ó dàbí ibi tí wọ́n ní tourism center bó ṣe rí nìyẹn ẹ à ń lọ́wọ́ sàárẹ̀ ànábì ṣé bọ́n náà sọ pé ẹni tó bá ti kú ti kú àbí ṣùgbọ́n àwọn sì ń jẹ́ kó yé wa wípé àwọn nǹkan kan sì wà tó sì lè máa worship ṣùgbọ́n wọ́n ń sọ fún wa wípé ẹni tó bá ti kú ó ti kú ẹ lè rí nǹkan kan mọ́ ẹ lè ṣe kíní kan kíní kan ṣùgbọ́n ní sáìdì ibi kíní yẹn á sọ pé ẹ lọ wo sàárè ànábì ẹ rí pé ní Jerusalem náà wọn pásọ yẹn náà sọ pé ọ lọ síbi tí sọ́ọ̀tì lọ́ọ̀tì kíní kan ti ṣe kíní kan àwọn ibi tí àwọn ọ̀rọ̀ míyàn tí wọ́n wọlé sí ìjọ wo lẹ ti lọ fi owó ńlá lọ wò wọ́n. àǹtí mi thank you àǹtí mi <laughs> àǹtí mi ẹ thank you àǹtí mi a máa jó yín ṣe o ẹ máa rí ṣe o ṣáájú ń wá àǹtí mi ẹ̀yin èèyàn mi tẹ̀ wà lamẹ́ríkà hmm? àǹtí mi tó fún mínísítà yẹn oúnjẹ ló ń tà ẹ lọ sórí péjì ẹ lọ sórí prófáì wọn yìí ẹ̀rí bó ṣe ń ṣe oúnjẹ wọn ojú ọbẹ̀ ẹ mú yan ni ẹ fẹ́ jẹ gbẹ̀gìrì ẹ fẹ́ jẹ kí amẹ́ríkà lọ wá o ẹ̀yin tẹ̀wà lamẹ́ríkà tó oúnjẹ oúnjẹ ìlú wa ń wù yín jẹ ẹ mọ̀ pàwọ́ ẹ̀gbá àwọn oúnjẹ pé ká sí àwọn àmọ́ àwọn tinú ẹran àwọn ẹdẹ ẹdọ ẹ lọ bá wọn ẹ lọ bá wọn ẹ̀yin tẹ̀ àwọn tó ti lọ tèsí ẹ̀ wọ́n ti lọ tèsí ẹ̀ o wọ́n ti ń ta ká tó máa mú polówó wọn wá o wọ́n ti ń ta àwọn àwọn tó ń débẹ̀ gan sọ wípé no oúnjẹ wọn dà Maryland ló ẹ bá mi patronize sister mi ẹ jọ ẹ jọ ọmọ ẹ̀gbá mi ni o ọmọ ẹ̀gbá mi ni ọmọ ẹ̀gbá mi ni ọlọ́ṣàbí ni o ẹ bá mi patronize wọn oúnjẹ wọn dà o ṣó ti yé wa kò ń ṣe pé àwọn ẹ̀sìn wọ̀nyí náà a fi ń bàjẹ́ ṣùgbọ́n ẹ má ẹ̀ka fi ti nǹkan tó ń bà wá jẹ́ ṣẹ́ẹ̀rí àwa Yorùbá ẹ kọ́kọ́ mú eléyìí dání any person kò bá wà láti ta tó bá ń gbèjà aráàta ẹ fún ọmọ ọmọ ọmọ ọmọ tiẹ̀ òṣìlẹ̀ ń ṣe ẹ rántí ilé yìí ò ń ṣe ìtàn tó ti pẹ́ ẹ wo Ìlọrin Àfọ̀njá àti àwọn Haúsá ẹ wo ó ní nǹkan tóun ti fi ń wìn ní ogun titi ẹ ó ní nǹkan tó ti fi ń wìn ní ogun tiẹ̀ nígbà tí ìyẹn máa dé ó ní ohun tó àwọn nǹkan tó ní yìí ó mọ̀ pé ohun tó máa fi win ní òun ni o ó ní àwọn nǹkan yóò dáa ó ba gbogbo nǹkan ogun Yorùbá ó bàjẹ́ ó wá mú àwọn ọmọ ẹ̀ ó ti mọ̀ pé nígbà tógun bá dé tóun bá fẹ́ mu òun máa rìkúùtù ọmọ yẹn padà sọ́dọ̀ òun Yorùbá ẹ ronú yín ẹ jẹ́ ká ronú yín ẹ emotion tì. ẹgbẹ́ emotion ẹgbẹ́ tì òun náà ló ń fa àwọn gbọ́n tó ń kẹ́sìn wọlé yìí ẹ kò míìnì náà ẹ kò ṣe kínní náà ṣe bó oníkálukú máa ṣẹ̀sìn tiẹ̀ ṣùgbọ́n gbà tó bá yàtọ̀ àwọn ẹlẹ́sìn yẹn wá fi ń ni àwọn tí yín lára kílẹ̀ wá fẹ́ sọ sí nígbà tó àwọn ẹlẹ́sìn yẹn bá bẹ̀rẹ̀ sí gbé ẹ̀sìn wọn wá tó fi ń lára kílẹ̀ fẹ́ sọ sí òun ló fà á tó fi wá kílèmù Ìlọrin mọ́ Yorùbá tó fi ń kílèmù ẹ̀ mọ́ Yorùbá lára dòní olónìí míwà ilẹ̀ Yorùbá ni. ama náà wọ́n ṣe kẹ̀rẹ̀kẹ̀rẹ̀kẹ̀rẹ̀kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ama náà wọ́n ń bọ̀ ní Abẹ́òkúta ama náà wọ́n ń bọ̀ ní kínní ẹ̀rí ọba ọba Ìwó ẹ̀rí ìtọ́ba wò ń ṣe ó ń jẹ́ kó yé yín wípé kò sí nǹkan kan nínú agbára kìíní ṣẹ́ẹ̀dẹ̀ rí ní tí mo fẹ́ sọ lẹ́ẹ̀kan nìyẹn ọba Rashidi ọba wo ọ̀n fẹ́ kí wọ́n yọ nǹkan tọ̀wọ̀n jẹ lára èèyàn kan ọ̀n fẹ́ kọ́ yọ lára tiwọn so àwa sọ fún àwọn farati sí Islam hello. ẹ fẹ́ kí n tún wọ́n yọ nǹkan kan lẹ́yìn jẹ kẹ́tẹ́ fi jọba. mo dẹ̀ ti rí wípé láti ọ̀dọ̀ bàbá wa onírìṣà ni wọ́n ti ń fi ọ̀rọ̀ bàbá wa onírìṣà panu now wọ́n ti ń dìde náà láti ibi àwọn oníṣẹ̀ṣe náà ti ń dìde àwọn oníṣẹ̀ṣe wọ́n ti ń dìde ohun tó wá ń dùn mí ni wípé ara wa náà là ń lò fúnra wa nígbàtí àwọn èèyàn kan bá mú wa nínú Yorùbá tó ń sọ wípé bàbá yín ọ̀run ní rìṣà kò tó kò tó kinní kan ànábì ó ń fi Yorùbá ẹgbẹ́ ra wọn wọ́n fi ń pa nítorí ọ̀wọ́n ọ̀wọ́n tí ẹ̀dẹ̀ ń sọ àwọn Árábù yìí wọn ò rí ti yín rò ẹ lè dé ilẹ̀ Árábù kẹ́ ẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe fẹ́ kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe ẹrú is ẹrú kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe ní ilẹ̀ àràbù kò lè da ẹ sọ́tọ̀ wọ́n máa yà ẹ sọ́tọ̀ ní pé ẹrú sì lélẹ́yìí. so àwọn tó jẹ́ pé àwọn bàbá wa tó jẹ́ pé àwọn àgbààfà náà ni wọ́n ń fi ọ̀rọ̀ ọba aládé ni wọ́n fi ń tanu. meanwhile tí ò yẹ kó dẹ̀ rí bẹ́ẹ̀ tí ò yẹ kó ṣe kí ni tí ò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká máa wo gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ní ìgbà tí àwọn kẹ́ẹ̀dẹ̀ wo ìsìlá bíi pé wọ́n bẹ̀bẹ̀ wọlé ọwá wọlé tán ó wá pọn ẹ mọ̀ pé àwọn bàbá wa wọ́n nójú àánú ó yá ẹ fún wọn nílẹ̀ ṣe bí wọ́n fẹ́ fi kọ́ mọ́sálásí ni ṣe bí wọ́n fẹ́ fi ẹ wá wò láyé òde òní

kínní ok twenty hours ago náà ni wọ́n sì post ẹ̀ sí kínní ẹ máa gbọ́ ẹ máa gbọ́. àkọ́kọ́ mẹ́rin wípé a lè ṣẹ́gun kèfèrí a sì lè ṣẹ́gun wípé a lè ṣẹ́gun kèfèrí a sì lè ṣẹ́gun. mo ń bọ̀ mo ń bọ̀ ẹ má bínú ẹ ká gbélé kájọ gbọ́ mo ń bọ̀. mo ń ṣẹ̀ṣe á dààmú ara wa ni a sì fìtínà ara wa. ẹ gbọ́ a sì ní yé máa kó ìdọ̀tí bá ọ̀gá wa Muhammad lópin ìgbà tí a bá ní a fẹ́ fọ ìdọ̀tí nù fún un a tó kó ìdọ̀tí bá sí. torí wípé àwọn mùsùlùmí tà ń bẹ Nàìjíríà lónìí a kọlifáyò fún ẹni tí ó lè bá oníṣẹ̀ṣe ṣe fàǹfà débi tí a ń wí ni wọn kò sí ọgbọ́n dábì wí ni wọn bá a bá wọn ṣe fàǹfà ẹnu a wí ni wọn hmm. bá a bá wọn ṣe fàǹfà ìjà àlewìn ni wọn bá a bá bá wọn ṣe fanfa ìjà ajá síbi tí ọ̀dà fún mùsùlùmí a sì da ìlú rú a ní mùsùlùmí ní dàlú rú bàbá bá wọn ṣe fanfa ẹnu a ní qualification ní mùsùlùmí nàìjíríà àtàwọn àfáà wa a ní qualification tá a lè fi wín ní oníṣẹ̀ṣe lọ́wọ́ láwa tá a jẹ́ àfáà mùsùlùmí àmọ́ sànù ara wọn ẹ̀yin mùsùlùmí tẹ́lẹ̀ ẹ fẹ́ bá ìṣẹ̀ṣe jẹ́ ẹ̀ wín ní ìṣẹ̀ṣe ìjẹ́mú ìjáwá àfáà mùsùlùmí sáà máa jà lórí mídíà oníṣẹ̀ṣe mélòó lẹ rí lẹ́yìn afá mùsùlùmí odò ń ṣẹ̀ṣe mélòó tí wọ́n ń búra wọn lérí mẹ́díà àwọn ọmọ wọn sowọ́pọ̀ lérí mẹ́díà wọ́n sì sowọ́pọ̀. ṣe ń gbọ́ gbogbo pọ́ìntì àwọn náà mú láàrin àwọn ṣé tí ìbá ń ṣe nǹkan ọ̀bàjẹ́ àwọn èèyàn mìíràn á mọ̀ ẹgbọ́n pọ́ìntì tá a fa ìmú jáde èmi ò àǹtí mi <laughs> àǹtí mi thank you àwọn òṣòwọ́pọ̀ mọ́sálásí àti òṣòwọ́pọ̀ lórí mẹ́díà mùsùlùmí da mẹ́díà rú àwọn oníṣẹ̀ṣe ti rí nípa àgbọ́ra wáyé ni wọ́n èdìdè tiwa bàbá wí ni wọn àti kákọ́ padà yanjú tí ń bẹ láàrin tiwa kọ́ yanjú bàbá nígbà ni wàá yanjú ẹ ẹ lè wọ́n ṣẹ̀ṣe kan kọ́ńkà ọ̀kanu kọ́sìm. ẹlẹ́ẹ̀kejì wọ́n ń pe àwọn oníṣẹ̀ṣe àwọn oníṣẹ̀ṣe a máa dáṣà kan láwọn wọn ní wíwo lẹ́nu bẹ́ẹ̀ ni torí wípé tí wọ́n bá ń wípé a fẹ́ já àwọn mùsùlùmí.